أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la ìkẹ́ àtìkẹ́ fún ànábí wa Muhammad sallallahu alaihi wa wa Ìkẹ́ àtìkẹ́ bá ànábí, àwọn ànábí, àwọn sọ̀hábà gbogbo wa náà tí a ń tẹ̀lé lánàá wọn títí ọjọ́ ìgbéǹde àrùkìyàmà abẹ́lọ́n ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kò sí wá ní ọ̀kan nínú àwọn ọmọ àlùjánà kọ́mọ̀ṣe wa lọ́mọ tí ọkàn nínú ìjírá 1447 òun lò pẹ̀lú ọlọ́run àlórí sáàfì kó sí ìjírá 1448 fàátàbírú yá ulèlè àbẹ̀sọ̀ fàátàbírú yá ulèlè àbẹ̀sọ̀ òní lè dòlè ìjà 26 dòlè ìjà kí lákòó ní jẹ́ àmọ́ 26 òun lò lẹ́yìn ẹnu bí tí ìjẹ́ra 1447 ẹnu bí tó kù tí ó parí sí wà láìsáájọ parí ẹ̀ àbá ní ìjọ parí ẹ̀ kọsẹ́ tọ́mọ̀ ìṣẹ́jú ìṣẹ́jú wákàtí wákàtí jòójúmọ́ jòójúmọ́ làwọn èèyàn kú o ẹn tọ́kà ló ṣe kíni o òun lọ́mọ́ ìṣẹ́jú ìṣẹ́jú jòójúmọ́ jòójúmọ́ làwọn èèyàn dùnnú ọlọ́njẹ́ a máa ọ̀gá àdùnnú ọlọ́njẹ́ apàdé gbogbo ọ̀rọ̀ wa sínú àlìjánà fìdáwọ̀ ẹ̀yẹ rúfẹ́ ọlọ́run eléyìí ni ìjókòó ẹlẹ́ẹ̀kan lọ́sẹ̀ wa níbi tá a ti yanjú tíra èyí tí àwa Muhammad Saleh Al-Munaji tí wọ́n kọ òní ìlọ máa jẹ́ part 40 ìjókòó ogójì rè sẹ́wọ̀n pé ìyẹ̀mọ́ pàtọ́jọ́ ń lọ díẹ̀ díẹ̀ ìjókòó kéde ogójì òun rí tá a ti bẹ̀rẹ̀ sí ní yanjú tíra Muharramatun ìsàánà bí a bá sọ wípé ẹ̀mẹrin lóṣù a sọ pé oṣù mẹ́wàá ṣùgbọ́n ó ti lé lọ́dún kan tá bẹ̀rẹ̀ nínú ẹ̀ odidi Ramadan oṣù kan tá a sì nínú ẹ̀ ọlùdé tá fún iléyá ọ̀bẹ̀ nínú ẹ̀ àwọn jímọ̀ kọ̀ọ̀kan tó fẹ́ rírí à pé alimọ́sí Ìbàdàn àbá alimọ́sí tó kọjẹ́ pé iṣẹ́ mi sí Ọlọ́run ẹ̀kọ̀ọ̀kan so èyí tó túmọ̀ sí ni wípé ọjọ́ orí wa ń lọ wà lẹ́yìn lọ́dà bí ànàta àbẹ̀rẹ̀ tíráìtì ẹ̀yin mo dẹ̀ ń sọ fún ìhà àti ìdèdájì ẹ wo bí díà ṣe kéré tó abẹ́ kó kéré gan ni small size just 94 pages Afese dey page 43 wà láyà àti ìdèdájì nínú tíráìtì ọlọ́run bá ní san àfọ́ àwa tí wọ́n kọ tíráìtì lẹ́sàn-án bàbá tọkọ ń bẹ láyé o bàbá múna jì wọn sì ń bẹ láyé o ọlọ́run wọn tán dáadáa ò jẹ́ wọn ibi tá a ti parí ìjẹjọ àwọn nǹkan tó wọ tó yẹ ká fún òun ni tíra yìí yanjú ọ̀rọ̀ ká máa bọ obẹ̀ lọ́wọ́ ká máa fọ́ ọkàn o ẹ ń bá fẹ́ bá ọlọ́run dáadáa kafin fi nǹkan onírin góòyàn lórí kórí ọbẹ̀ jẹ́ kórí ó se àpá ó lóore ju ká máa fọ́ ọkàn obìnrin tí èsẹ̀lẹ̀ tán lọ gbogbo àwọn nǹkan ìsìná ọwọ́ àdíìsí pé ká fọ́ ọkàn obìnrin ọwọ́ ni gbogbo ẹ̀ láti ṣàlàyé ànàbí dẹ́ ń sọ fún wa pé èmi ń wo èmi fọ́ eme èmi lọ ọlọ́njẹ́ àlejò ànábì sallallahu alaihi wasallam àáfàá níbi tá a dé báyìí ni tàtọ́ ṣubú lìmọ́rí àti ẹ̀ńdà ha wà ha bẹ̀ àtọ́rì ha alárùjáàlì sẹ́rí ọlọ́ọ̀bá ni san wa ìmọ̀nà jìd ọlọ́ọ̀sán wọn lẹ́sàn-án rí èyí wọ́n wá ń kọ tíra nítorí ara nàìjíríà ṣùgbọ́n ọ̀rọ̀ islam kì í sọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ kí ni jàmọ́ o gbogbo ayé táàfà kan bá kọ tí àlà amẹ́ríkà tẹ́ ẹ bá kàfàrà canada yóò ní ah, àbáwọ̀fà amẹ́ríkà ìdí canada kò dé canada èdè islam ẹyọ kan ní táàfà ará saudi arabia bá kọ tí a téèyàn bá dé kuwait àwọn ará kuwait yóò rò pé wọ́n sọ tí ṣẹlẹ̀ lu àwọn àfá ara nàìjíríà àwa náà láwọn àfá àtọ̀pọ̀ tán jẹ́ international scholars ìṣòro táwa ní ni pé àwọn ìpáwọn àfá àti wá lé káàfá wa bá kọ sí àkan táàfá lárúbáwá náà bá kọ sí àkan lọ́dọ̀ tí wàá rò pé lárúbáwá kọ lọ́dọ̀ àti ti a lọ lárúbáwá sì rẹ̀sẹ̀tì àfá àti wa mò ń fídíò kan tí àti tí wọ́n lọ sí Màdínà àwọn àfáà ńláńlá táwọn èèyàn máa kọ́ ti wọn wọ́n dẹ̀tún rẹ̀ sẹ́ẹ̀dì pòfẹ́sọ aláró ẹlòmíì náà àwọn ọ̀dọ́ tí ò dẹ̀ ní adam yóò sì máa tún kún wọn lórí social media àwọn òtún láwọn forí jẹ nítorí tọlọ aláwọn àfáà kan pọ̀ nílẹ̀ Yorùbá ìtọ́jẹ́ pé they are recognized internationally wọ́n pọ̀ ìfẹ́mọ́ dákọ̀ tọ́ bá kọ sí àgán tí àwọn ọba àjẹ́ one thousand pages táàfà kan bá kọ tí à ní outside the Nigeria títí ẹ̀ jẹ́ fifty page a sì rò pé fifty page ti pé ọ̀dà àdúgbò lọ́wọ́ ìtààfà Nàìjíríà kọlọ ìṣòro táwa níbi inú ọlọ́nkú tó wà ṣe kó jáde máa pán àwọn àfà wálé iná lọ́pàá tó jẹ́ pé ẹlòmíì náà pòun náà bá wá ga tó yẹ kọ́ra pẹ̀lú wọn máa wá já òun náà bọ̀ ọlọ́run mọ́jà jábọ̀ mọ́dẹ̀ sí wálé ló ń já wáyà tó jẹ́ pé tó bá dijọ́ ògbéǹde gbogbo fẹ́ẹ̀rí ẹ̀ ní ọ̀fẹ́ ni wọ́n àtàn fáwọn èèyàn ọlọ́run ṣàánú wa á ní fẹ́ẹ̀rí o ìwọ̀n bá tá a ní mọ́jẹ́ èèyàn tó gbà lọ́wọ́ wa o ṣàánú wa ọlọ́run fẹ́ẹ̀rí síra táàfà wa lùmọ̀ná jíìdì kọ yìí àwọn tó jẹ́ ìwọ̀ Nàìjíríà èló jẹ́ Saudi Arabia fọ́bá tó dé kọ́tọ̀ bí ìbìnlá ìtàhálà kò ní di halali tó ọba tó dé Yugoslavia pẹ̀lú àṣẹ ọlọ́run àràmù náà ni ọmọ jẹ́ tó ọba dá Amẹ́ríkà kò ní di àlàyé tó ọba wá tẹ́lẹ̀wé alágbàáyé kí ni ọmọ jẹ́ o èèwọ̀ náà ni tó rẹ́ nǹkan tó sọdéèwọ̀ nílùú kan náà lọ sọdéèwọ̀ nílùú mi ibi tá a wá dé ni pé èèwọ̀ ni kóbìnrin mùsùlùmí kọ́ máa lo pàfúùmù ẹ̀ńdà kùrú jìá nígbà tó bá ń jáde kúrò nínú ilé wà múrúrì ha bí àtọ́rì ha alárìjáàlì àtìgbàtọ̀ bá ń rìn kọjá pẹ̀lú pẹ̀fúùmù nǹkan olóòrò dídùn náà níbi táwọn ọkùnrin wà jẹ́mọ́ ẹ̀gbọ́n mi ẹdí fọlálàyé obìnrin kan inú ilé wọn flat mẹ́rin lọ́wọ́ abẹ bóyá two or three bedroom flat mẹ́rin èyí tó rí building flat méjì wà falẹ̀ flat méjì wà ní kíni òkè sáàbì nínú flat kọ̀ọ̀kan kálukú ní 100% freedom àti privacy ṣùgbọ́n flat 1 nísàlẹ̀ flat 001 ìsàlẹ̀ flat 002 ìsàlẹ̀ flat 003 òkè flat 004 òkè kí n bí wọn kò lè yé ṣùgbọ́n àwọn tó gbé flat 001 ọkọ ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ọ̀tọ̀ ni wọ́n wọ́n lọ rẹ́ǹtì lẹ̀ ni àáfàá ni wọ́n ẹlẹ́yà ni wọ́n àwọn ọmọ wọn dán lò jáàbù flat 002 náà flat kílá pé 002 mùsùlùmí làwọn tó ń gbé bẹ̀ náà àáfàá ẹlẹ́yà eh, sísà àwọn ọmọ wọn náà the same thing flat 03004 they are different families ṣùgbọ́n ọmọ ẹ̀yẹ ẹ̀sìn ni wọ́n wọ́n jọ ń gbé nu compound kan náà but different flats àwọn àríkànnú àwọn obìnrin ẹbẹ ọwọ́ àlò pẹ̀fú ọwọ́ àkó nu flat tiẹ̀ ó lò dá kódà ó tó lò nìkan ó bùkẹ́ ó tó bójú ọwọ́ àlọ́ ọba umu rashidi ní second flat sàwọn àlékún umu rashidi àfọ àwọn umu rashidi sì wà lé mo ní kí n wá gba ìfànà ni. mo ní kẹ́ ẹ fún mi ní kéde orí gáàsì lórí gáàsì mi kọ̀ wọlé mo dẹ̀dẹ̀ dáná ọ̀dẹ̀ lo pẹ̀fúm ṣe kó ti kó fúláàtì ẹ̀ bọ́ sí kéde o fúláàtì kejì ẹlẹ́àga ni ojú tó jẹ́ ó tó lọ glove kàkódà ó tó lọ sock èyí orí kankan gbogbo rẹ̀ ẹ̀ẹ́rẹ́ kan náà ṣùgbọ́n pẹ̀fúm ọwọ́ the same company ni o kò rìn ládùúgbò ọwọ́ agbé pẹ̀fúm flat

táàfà ní ọmọ sọ níjọ́ tọkọ rẹ̀ ọ̀bà sí ilé tíyàwó tiẹ̀ náà sì lé flat three flat four kò sí ìyàn lé òun nìkan àtẹni ọlọ́wà lé tí ó nǹkan tí fẹ̀rí àmọ́ sọ ẹlòmíì kò ní láàkáyà àròjinlẹ̀ tó bá ní láàkáyà àròjinlẹ̀ yóò mọ̀ pé nǹkan kékeré a máa líìdì sí kíni ní ńlá ṣùgbọ́n nǹkan kékeré yẹn kó tó líìdì sí ní ńlá ó lè jẹ́ pọ́dún kankan ní ọbẹ̀ rẹ̀ jẹ́mọ́ ẹ̀gbọ́n bá sọ dáadáa ó lè jẹ́ ní ọdún mẹ́ta ní ó tó o ní ó yé yọ́ sàbá yọ́ wà tẹ́sẹ̀ pamọ́ sẹ́rọ̀ pé téèyàn bá there are certain things when you plant them they germinate easily tó jẹ́ pé àárín àsìkò díẹ̀ ẹ ti máa harvest ìwé ẹ̀ ní bí àgbàdo oṣù mẹ́ta ṣùgbọ́n àwọn crop gẹ́gẹ́ bí kòkó ṣé tó bá gbogbo kò lónìí tó sùn mẹ́rin lọ́tàrí máa ká kòkò ẹ ọ̀rọ̀ ọ̀fẹ́ fúùmù ìtàǹfọwọ́ yẹpẹrẹ mú yìí wà láì ó lè líìdì sí rẹ́pẹ̀ pẹ̀fúùmù lè líìdì sí kíni ẹni àà àà ẹ̀ẹ́sàgírẹ́ ìwọ́n mọ̀ ìgbà ìwà àwọn fógámù programs àwọn prógámù wa gbẹ́nu sí máìkì ọmọ pé àdánwò kékeré tọ́lọ ní àràmù ni tábẹ̀bí sọ́lọ̀ láàrin ọ̀sọ́là ní èèwọ̀ ni ó ń rí sọ́ọ̀tì nínú àdánwò ńlá ọ̀kanú ẹ̀ ní pẹ̀fúmù jẹ́mọ́ èmi fúnra mi ti gbọ́ pẹ̀fúmù láàrọ̀ ọkùnrin rí inú mi dẹ̀ dùn sí àpàlẹ̀ ìwọ̀n ọmọ ìyá mi bí pàfúmù dáadáa ṣe ń jáfẹ́ká lára ẹ̀ ọ̀rọ̀ tẹ́yìn bá bọ́rú ẹni ọ̀gá lọ́wọ́ ń gbà mí sọ bá dì mọ́ ìwọ ló pàfúùmù nígbà tẹ́ ẹ bá fi ayé lẹ̀ pàfúùmù ó sì máa ṣe kí ni yọ mọ̀rùn lára ti ẹ gan tí wọ́n gbọ́ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n jáfíkà dáadáa pé àmọ́ ṣá àlà ọ̀rẹ́ ní sáàbẹ̀ ló pa ayé ló pàfúùmù èèyàn mẹ́ta sá ló pàfúùmù mo ṣe kí ni o mo dì mọ́ wọn jímọ̀ lónìí ni bẹ́ẹ̀ náà ni pé obìnrin ẹ máa kó lo pẹ̀fúùmù jáde ọfẹ́ kù ní odidi kọ́mpáǹdì wọn odidi ilé wọn ó ń jáde sádùúgbò ọfẹ́ lọ ra nǹkan ládùúgbò ó ń lọ sọ́jà ó ń lọ bí iṣẹ́ ó ń lọ ilé ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń lọ ọ́fíìsì èèwọ̀ ni jẹ́mọ̀ sí la pé haramu ni kóbìnrin pàfúmù jáde wàmúrúrìá bí átọ́rìá alábìjáàlì ó lè má jáde gan ó sì lè tún jáde náà ṣùgbọ́n ó ń gba bí táwọn ọkùnrin wà kọjá ọ lo pẹ̀fúùmù àwọn ọkùnrin wá ń gbọ́ pẹ̀fúùmù lára ara àmọ̀yàn ẹjẹ́ àmọ̀ bá lọ ẹkù bá dì kí tí mọ̀ sọ wá lè ẹjẹ́ fún yín ni a rí ilé kan náà flat mẹ́rin ló wà three bedroom flat mẹ́rin méjì ìsàlẹ̀ méjì lókè ṣùgbọ́n ó fẹ́ẹ̀lì ni mo pè ó fẹ́ẹ̀lì obìnrin kan wà ní kódà ọkùnrin wọnú ilé wọn tọkùnrin ọba wá hótẹ́ẹ̀lì wọn bí dá kọ wọnú hótẹ́ẹ̀lì yóò dùn ó ta ni yóò wà tẹ́rìn jù tàbí kó pe sísà tó bá ń wá tí bàbá gan nínú àwọn ọmọ sisters yẹn tọ́jọ́ ọmọ yunifásitì àbọ́mọ poli àbọ́mọ nc àbòtẹ́ẹ̀lì secondary school tí bàbá tó bí wọn nú gan bá fẹ́ wá wọn ṣe kí ni o wọn bí dáa kọ́ wọnú ó fẹ́ yóò ṣe kí ni jàmá wọ́n ti ní reception níta tọ́jẹ́ pé ó wà wẹ́l sí lóko rẹ̀ ibẹ̀ ni bàbá wọn ó ṣe kí ni o yóò lò sí àwọn ọmọ obìnrin nìkan náà wà nínú hostel ìkànnì wọn wá lo perfume ọwọ́ kù ní flat one ó lọ sí flat two gbogbo flat one kánú student fifteen ló gbé bẹ́ẹ̀ flat two female student fifteen wọ́n jẹ́ mélòó jẹ́ mọ́ thirty flat three lókè another fifteen female students flat four wọ́n jẹ́ sixty ìkànnì wọ́n wà lọ perfume ọ wà lọ flat one ó tó fò flat two flat three flat four kọ̀ ìfẹ́lẹ́fẹ́ wájú ọlọ́ jẹ́mọ̀ tí mo ní kéde àríta ó ti lọ perfume sọ́mú fifteen kankan wá ṣùgbọ́n tó kẹ̀lé léwu ni pé ìwọ́tọ̀ orí mọ́ fẹ́ jáde rẹ̀ yóò gẹ́gẹ́ wà ní flat two tí wọ́n bá dì mọ́ tó ọba bá kí ní ọmọrùn lára rẹ̀ ìyẹn náà ló fi sọ̀rọ̀ kọ́ ọmọ sọ àwọn tí o lè fẹ́ dì mọ́ àbí kọ́ bọ̀wọ́ kọ́mọ̀ wà ta kọ́mọ̀ kí lára bí náà fẹ̀fẹ̀ nínú ìdájọ́ àárín obìnrin lọ wà ẹjọ́ kí ni pọ́blẹ́mù bẹ́ẹ̀ làáfàá ṣe ní wà ọwá di wípé ọwá ń rìn kọjá pẹ̀lú nǹkan olóòrò dídùn pàfúùmù yẹn ní táwọn ọkùnrin wà èèwọ̀ nínú ṣẹ̀rí àwọn. àfáà ní wàhálà mímọ̀ fàṣà fi àṣìrìnà rọ́dímọ̀ tàbírì ṣẹ̀dídí mìíràn nàbí yìí sallallahu alaihi wa sallam. àfáà ní máa wo nǹkan di tọrọ fọ́nkálé wàntàṣàrà ó ti di tọ́rọ fẹ́kálé láwùjọ wa lásìkò despite wípé àtàzírì shedid anábì sallallahu alaihi ó ti wọ́ọ̀nù wa gẹ́ ọwá wa ń sọ̀ra ó kìlọ̀ fún wa pé áá ah, ah, ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹ táwọn ìyàwó yí o toróbìnrin ní èfẹ́ ibi bẹ́bí o ṣùgbọ́n kùnrin lọ́lọ́wọ́ jẹ́ ń yà lórí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ìyàwó ẹ̀ o àfàwọn bá já sí pé òun wí tiẹ̀ ànàbí ìsàlám ó wí fóyàwó rẹ̀ àbí òun ta ni ó jí ìyàwó ànàbí ẹjọ́ sábẹ̀ bí ìlú tó ọmọdá wà ṣe ṣé ìyàwó rẹ̀ gbọ́ ta ni ó jí àlọ́dọ̀ ọlọ́run ìyàwó ẹ̀ ṣùgbọ́n pọ̀ lọ́pọ̀ ọkùnrin da youth dẹ̀wọ́n tí lọ́pọ̀lọpọ̀ ọkùnrin ọmọ da youth ni ẹni tí wọ́n ti gbajúmọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbé Sunday lé lọ́wọ́ sọ ọmọ túmọ̀ rẹ̀ ẹni tí wọ́n ti kíni jẹ̀mọ́ wọ́n gbajúmọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ni mọ̀ ń bọ̀ wà láì mọ̀ ń wà bẹ́ẹ̀ wọ́n gba jímọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbé kí nílé lọ́wọ́ Sunday wọ́n gba sòkò tó díẹ̀ wọ́n wá mú ìró wọ́n fi lé lọ́wọ́ ọ̀gbọ́miyé ẹni tí wọ́n gba àga tó yẹ kó fi jókòó àti tébù tó yẹ kán gbé ráìsì lé lórí kọ́ máa jẹ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá fún ní síbí wọ́n ní ọmọ robẹ̀ wọ́n ní ọmọ ẹ̀dídòdò

ara ń tọ́ka òun náà mú ọ̀rọ̀ ẹni pé yóò mójú tó yàwó ẹ̀ kí lọ ṣẹlẹ̀ tẹ́ ẹ̀rọ ìgbésà ní kí lo mi là ìyàwó tèmi pàfúùmù mọ́ ṣe kódà ọ̀gá fún pé ah ṣùgbọ́n láì ah ìgbà ní ọkùnrin mi ó kó ní action dàdá ní ìgbàtọ́ yẹ kó ní action yà máa ṣe bí ìdẹ̀dẹ̀rin ó tún sábàláì bónú mọ̀sọ̀rọ̀ rọ̀bí àlọ́ àní Abdullahi bónú mọ̀sọ̀rọ̀ rọ̀bí àlọ́ àní Abdullahi bónú mọ̀sọ̀rọ̀ nígbà tó rí sí kan náà àwọn ìyàwó rẹ̀ sọ àsọ̀rọ̀ ọ jáde ẹ́ eléyìí kọ̀ọ̀tọ̀ sí fámìlì Ibnu mọ̀sọ̀rọ̀ ká ní wọ́n tún mú nǹkan mi mọ́ lọ wọ́n ń so nǹkan kọ́ ẹnu ọ̀nà wọ́n ń so nǹkan kọ́rùn wọ́n ń so nǹkan kọ́ fúnṣọ ọlọ́run ẹ máa súnà láwà ní mẹ́lìwàkì ẹ máa láwùláwà láàkú wáta yìí lábìlà máa bí àwà láàyìláàyìláàwù alẹ́ ìtawà kálùkù wàhùwà rọ́pò láàṣìlá àbò máa láwùmọ̀ iná bí máa ṣe ẹwà wá ń sọ nǹkan bẹ́ẹ̀ ní ọ̀nà torí ìsọ ẹ̀ńdẹ́rù báńdíìtì lẹ́wà dìdàkudà lẹ́wà ń pọ̀pọ̀ àwọn ẹ̀yà yóò sọ̀rọ̀ mẹ́nìgà àwọn àti kìnnìkan jẹ́ kìnnìkan àwùsùbí Iwe a ti àwọn bá ajọ́kùnrin gbọ́dọ̀ mójútó àwọn wa àwọn ọmọ wa obìnrin àbáwọn fámílì wa obẹ tọba ń gbénú ilé wa tó jẹ́ pé àwa là ń ṣètò jẹ ẹ̀mú wọn tí wọ́n bẹ́ ilé ń lo pẹ̀fúùmù bóde sáà sì mọ̀ sáà dákẹ́ àwa náà ní kéèsì lọ́dọ̀ ọ̀nà àwọn àníbàdàn bí ṣe wá wá wá ń sọ̀ra yìí tó kìlọ̀ fún wa ẹyẹ èèyàn ẹ má jẹ̀rí àwọn oní olú ẹni ó bẹ bẹ̀rù ọlọ́ ẹ má lo pàfúùmù bóde ó lòún sì náà níyìn

anábì lẹ́yìn kejì obe ìbáàjẹ́ ìyàwó sáà kọjá yawo mam ìyàwó sheikh ọmọ baba mam ọmọ bàbá mọ́fà síwù baba atep siri o kọ bẹ́ẹ̀ rí ẹ pé kóhùn kan kọjá usasa sheikha sẹ́yìdá ntẹ tẹ́ ẹ pé mọ̀kadímọ̀ kẹ́ẹ̀tún pè ní bàbá ń délé súnpọ̀ gan tẹ́ rí ẹ ẹni lọ lẹ́yìn ìgbà náà tó wá lò ó wá jáde marot alalkob ó kọjá lára àwọn èèyàn lára àwọn àjọ kan nìyẹn ti dúrí àkànlébà gbóòórùn pẹ̀fúmù yẹn jama ẹjọ́ tá a bá lo pẹ̀fúmù ẹ má tara jẹun ní kéèyàn lo pàfún kò ní ìdíkẹ̀ lónìí ọlọ́pọ̀ bí lo pàfún mọ́jẹ̀ nìkan kó gbóòórùn ẹ̀ lára mi ọlọ́run ṣàánú mi o mọ́jẹ́ yóò gbóòrùn pàfúmù lára mi jọ torí ọlọ́run má fi ara kàdé ààrẹ̀wà láì oúnjẹ àrídẹ̀dẹ̀ ọkọ̀ ọ̀gbádùn ọ̀gbádùgbádùn èyí ó lọ ọdún ṣèbí torí ẹ̀ làwọn

ẹ̀kọ́tọ̀rù wọn ti mú wá sáúsì wọn ti mú wá àtìrí ẹgbẹ́ wọ́n ní ìdáàbò yín wọ́n ní wá mílíọ̀n lẹ́ra ọlọ́run jẹ́ wọn náà jù jẹ́ náà ẹgbẹ́ o àtìrí o kò tó bí tí ó lò pẹ̀ fún òbó òde alátẹ̀wò òbẹ̀ẹ̀ni ọfẹ́ kan gbòòrùn iṣẹ́ ẹ̀sẹ̀ mọ̀ ẹwọ àwọn obìnrin oníṣẹ́lfí àwọn sẹlíbírìtì àwọn ìyá afẹ́wó àwọn ìyá anú ayé àwọn ìyá ọlọ́jà ẹ ń bá ti wà ní àwùjọ wọn rí ọmọ gbòòrò ọ̀fẹ́ fúùmù ní o kí mo lọ́mọ ṣe tó o bá òde tí wọ́n lọ́yà fámìlì rẹ̀ kan ṣènáwó òun náà wá jẹ́ bí ẹ̀ńtọ́ wà nù ayé ìwọ lọ́tọ̀ nípọ́jẹ́ fámìlì rẹ̀ ṣẹ̀rí àwùjọ ọmọ lọ tòtí tó bẹ́ẹ̀ ó dojú náà ọmọ ó ṣe nǹkan bí ìtọ́ba sọ lọ́wọ́ ọmọ rẹ̀ ń ṣe lẹ́ka ìlú ṣẹ̀rí àwọn ní ọmọ lọ ṣùgbọ́n bí tó ti wá lọ àwọn ará ayé lọ́pọ̀ bẹ́ẹ̀ àwọn tí ọ̀gbẹ́ sì yìí lọ́pọ̀ ọwọ́ àgbà ẹ̀gbẹ́ àwọn ìyálájé ìyálọ́jà kọjá jẹ̀mọ́ tí ló ń bù sí sí ọ pẹ̀fúùmù pẹ̀fúùmù tí wọ́n lò sóòrò pé wọ́n wá lò lórí kó di olè dáa ní kó o lè gbóòórùn ẹ̀ náà ní wọn ò pé lò ń jọ́ wọn ò lò òde anábì lẹ́yìn kéjì omi tó lọ bẹ̀rẹ̀ fún tó kọjá níbi táwọn èèyàn wà kán lè gbóòrò rẹ̀ fàíyà sáadéyà fàíyà lọ́dọ̀ ọlọ́run àwọn màlẹ́kọ́ ọmọ ọkọ pé ó ń sì máa ní si na niọ bí wọn ò ní gba yóò tún fi òwe tọ́ba kú sẹ́wọ́ àsìkò sẹ́ni ọlọ́run ó tún sí ẹ mẹ́jẹ kánjú lórí àdíìsì alákọ̀ọ́kọ́ ìta àkọ́kà ìmáàmù wa Ahmed wọ́n gbà wá àwọn àfò ní àdíìsì bàbá Albani wọ́n ládìísì tó lálàáfíà ẹ mẹ́gbọ́ bí tí mò ń lọ o àdìsí wáǹsì ó fi hàn pé bẹ́ẹ̀ bá ló bẹ̀rẹ̀ tó nífẹ̀ẹ́ kọ́ máa lo pẹ̀fúùmù jáde ẹ lọ sọ́dí àwọn obìnrin tírètì sì na ń bẹ lára wọn irú wọn súnmọ́ tí wọ́n bá rọ́kùnrin tóun náà jẹ́ jẹ̀mọ́ onífẹ̀ fúnmù dáadáa tí wọ́n jẹ́ àwọn ọkùnrin tánà bá ti máa ń parí iṣẹ́ ẹ̀sìn náà ó súnmọ́ kí tú òṣè kí ní òun kó gé fọ̀ kí tí rí ògé síìsì yàtọ̀ sí yòó awárí kóbìnrin yẹn wà láìkẹ́ sọ́ọ́sì náà lẹ́yìn ọkọ rẹ̀ ọkùnrin kakẹ ìrí òwò adìgbé ọ ní àwà ah, láì obìnrin dáadáa ní wà láì lẹ́yìn ọkọ ẹ̀ no nonsense ni àwa rí pé ókè ìwọ́lẹ̀ tó sínà ṣùgbọ́n irinṣẹ́ ìsìnà tó lè jẹ́ kó look attractive sẹ́lòmí ìlò ṣe kí ni o ìlò fìfì fara tí wọ́n bá lóòṣẹ́ ìsìnà táwọn ọkùnrin kan bá sọ́ díẹ̀ ṣé wọ́n lè plan kárí ètò ẹ̀ kódà kó òrùkó ní pásọ́nà káàtì ẹ̀ ṣé lè black mọ́ ni kí lábùrọ̀ fi rin fẹ́ na ànábì ló ń sìnà ni ọ́ ibù kó lẹ́ni rẹ mọ́ sẹ́ni àwọn tó ń bọ̀ òórùn pàfúmù lára rẹ sẹ́ni wọ́n mọ́ torí náà obìnrin ẹni ọlọ́run kì máa lo jáde dàbá nìfà بهذا الأمر عند السائق والبائع وبواب المدرسة àfáà ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn kánú àwọn obìnrin wọ́n fọ́nú fọ́ra gan bí aneglẹ́tì wọ́n fọ́nú fọ́ra tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn kan fọwọ́ yẹpẹrẹ ọwọ́ dẹ̀ndẹ̀rẹ̀ they take it with levity wọ́n fọwọ́ dẹ̀ndẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ kóbìnrin ọmọ máa lo pẹ̀fúmù bóde sóbíẹ́ bá ní ìfẹ̀yìn nígbà tí wọ́n bá wà lọ́dọ̀ dráìvà ẹ máa gbọ́ mi ò dráìvà tó dráìvù wọn sọ ẹ̀ báwo bẹ̀ẹ́ ká bẹ̀ẹ́ máa ní dráìvà bóyá ọkọ̀ wọn lọ́gbà fún bóyá àwọn náà wọ́n dé lówó àbọ̀tì ẹ̀fẹ́ rà abẹ́ tí ó jẹ́ kí wọ́n jọ ń rajà wọ́n jọ ń tajà abẹ́nu ọ̀nà ilé ẹ̀kọ́ tí wọ́n ń lọ bóyá ló àwọn sùtá wọ́n wà neglectful wọ́n ń fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ́ mú ọ̀rọ̀ ọ̀fẹ́ fún fẹ́ẹ̀ gbọ́ nínú sí dráìvà ti rẹ́ẹ̀fù ìyàwó ọ̀gá rẹ̀ ni pé á ah, màmá yìí súwìtì kọ́ lọ́ba tí ń dáìbò rẹ̀ yọ́sà máa já kẹ́kẹ́ ni pàápàá tó bá já àwọn mọ́tò gíláàsì tó sí èsì sẹ́dùn nǹkan bá ń sọ yìí ibù kádẹ̀wò kankan ọmọ ṣẹlẹ̀ alọ́lọ́ ọ̀dà àti mùsùlùmí làwà ṣe bá àwọn ojú rẹ̀ wọ́n fi ilẹ̀ débi pé àwọn nǹkan igi ọ̀n fàdánwò kájá ọ̀dà kan fàdánwò ọ̀dà ṣe kéde gbẹ̀gẹ́nà ya kárì ọ̀rọ̀ bá tán so àwọn fún ọlọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin náà wọ́n fọwọ́ yẹpẹrẹ mú pọ̀ bá iná ṣẹ̀rí àtà àfọ́ àníṣẹ́ rí ṣẹ̀rí ọlọ́run ọba tó fi ránà ní sallallahu alaihi wasallam ṣádàdá aláàmúwọ́dọ̀ àtìbàn bí à ń tẹ̀lé débi wípé obìnrin tó bèèrè lọ lo pẹ̀fún ṣẹ̀rí àníkọ́ lọ wẹ̀ irú wẹ̀ jẹ́nẹ́bà bí ìgbà tọkọ àtìyàwó súnmọ́ra wọn ìwẹ̀ ritual bath bí ìgbà tó bèèrè parí nǹkan oṣù rẹ̀ irú wẹ̀ tí wọ́n ní ọlọ́wẹ̀ ọgbọ́dọ̀ lọ́wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn ìdá àrọ́ dátì lè kòrò wà láó kódà kọjẹ́ pé mọ́sálásí lóbìnrin yẹn lọ ṣe bá obìnrin aládàáwò pọ̀ ní ayé ọ̀la àsàlátù lọ́ba lo pàfúùmù ara jama àwọn cases kan dé tí bọ̀ wá tí ò máa sọ́ọ̀tà láwọn àbá àkàn sàsàlátù fáwọn obì kódà ẹlòmíì tó bẹ̀rẹ̀ lálùsù náà tó ń káwọn ọmọ obìnrin tó ń kó wọn jọ bóyá wọn á kúrà ní bóyá ó ṣe wá àti fún ẹ tó ọ̀bà sọ́ra bá gé obì mẹ́wàá wá sọ́dọ̀ rẹ méje lo pẹ̀fúùmù ṣé má lè ká nìwọ ni ojú rí ọmọ lọ́dọ̀ wọn yọ mọ̀ lọ gba ya wọn yọ mọ̀ lọ bí tí lọ àáfà ó ṣe sì mà kódà kọ láàfà àlùsùn náà ni ọ́ ṣẹ̀rí àníkóbi ọmọ lo pẹ̀fúùmù àwọn obìnrin wá rẹ wọ́n lo pẹ̀fúùmù o lè ṣe wá àfihàn torí owó tó gbà lọ́wọ́ wọn àwọn obìnrin rẹ o lè ṣe wá àfihàn kódà àwọn tó jẹ́ pẹ́rẹ́ǹtì wá sùkú à ń ṣe wá àfihàn màmá máa ń sírí lẹ́wọ̀n o torí wá ni ẹ̀rọ o ṣùgbọ́n ọ̀nà àwàdà obì yorùbá gẹ̀ ìsírílẹ̀ bẹ̀rẹ̀ ìsírílẹ̀ àwọn ìyá wa gẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìsírílẹ̀ kápá sọ pọ́ obi mùsùlùmí tí mo bá yín nìṣẹ́ yóò láti kọ̀rẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ọ̀fẹ́ wá sùkú wa

ọlọ́jà ọlọ́bífẹ́ kódà kọ́ máa lọ ilé kí àbọ̀ lọ mọ́sálásí ọ̀pọ̀ ló pẹ̀fúmù yóò ẹmọ tí ó fi aṣọ tó pàfúmù sí òun yóò kọ̀ bọ́ọ̀lẹ̀ òun gẹ́gọ́ tó ẹmọ orí tíṣẹ̀ ní o torí pé pẹ̀fúmù yìí lásọ ó tún yí ní skin yóò kọ̀ wá lọ fọ skin nàìjíríà bí ẹ̀tọ́ fẹ́ wẹ jẹ́nẹ́bà àbí haidọ̀ jẹ́mọ́ àti lọ́fẹ́ fọ̀ ni yóò lọ wẹ̀ aṣọ tó wá fi bẹ̀ fún mùsùn kò ní ṣe kí ni kò ní wọ̀ bóde mú ọyẹ jẹ́ àjọgbọ́rọ̀ yìí látẹ̀gbẹ̀ tọ́lọ̀ ń fi ṣẹ́rán nabiyuna wa habibuna muhammad sallallahu alaihi wa sallam anabi ni ayuma mura ati n sàtọ́jú àbájí tó máa kára jáde ìlàlí mọ́síjì afá ní ẹgbọ́n tánàbí sọ̀rọ̀ èyíkéyìí obìnrin tó bá lo pẹ̀fúùmù tó lo àwọn nǹkan olóòrò dìdó yìí tó máa kára jáde ìlàlí mọ́síjì

ó obìnrin ọlọ́run ní gba irun ẹ̀ ọlọ́run ní ṣe kí irun rẹ̀ ò ní wọ́n gba àwọn àmì gbà àwọn ẹ̀wọlé títí yóò fi lọ wẹ̀wẹ̀ ọ̀ranyàn irú ìwẹ̀ ti máa ń wẹ̀ nínú ìjànáàbà nígbà tọkọ rẹ̀ bá súnmọ́ jẹ́mọ́ tó tí èyàn bá nílà ká ìdáadáa pé ah, ọ̀rọ̀ yí àbọ̀rọ̀ mi ah, sọ́rọ̀ pàfúùmù náà ló le tó báyìí ah, ó lè jù bẹ́ẹ̀ lọ́wọ́ ìfìlà ló ṣe ó lè jù ẹlọ́wọ́ náà àwọn tó máa ń lo Eh, kéré táwọn oní abápadà máa ta mọ́ sọ ọ́sẹ̀kìtìlúlà eh, ìsọ̀rọ̀ àwọn pàbúbò onígò olówó kéékèèké kèbá pàbúbò 1525 mọ́ sọ ẹ lọ wọ́n àwọn tí ń ta pẹ̀fúùmù olówó ńlá àwọn àwọn aṣẹ́wó ni àwọn àwọn obìnrin ń gbà àwọn ọkọ̀ ìgidi eh, àwọn aṣẹ́wó àwọn ọ̀tá ọlọ́run olóbẹ̀ fún òbí nínú àwọn obìnrin àwọn tá a jókòó ìkẹtọ́jà lọ bẹ̀ fún òsínbáyé jẹ́ kò já

wà láìka náà ló fẹ́ fúrùmù àwọn ọkùnrin ọba súnà mú wọ́n ní nínú tọ́jẹ́ pa ànàbí èkó tọ́ba bùn ànàbí fẹ́ fún ànàbí òkè ní jẹ́sì kódà nínú fún ẹ̀ka àwọn náà máa ṣe èyí tọ́lọ́ bá bẹ́ẹ̀ di ọ̀là fún sókíyé tàbí kí àwọn tọ́lọ̀ bá bẹ́ ọlọ́bẹ̀dẹ̀ láti gbogbo wa ara ń tọ́ yẹ káàmà ṣe ní pé káàrà pàfún bí 20 káàmà bọ́ àwọn èèyàn ara tó yẹ káàmà bọ́ra wa fẹ́ mọ̀ pákó kí mo kè sí àmà kí mo pè é ẹjẹ́ ọmọ ta súnà jìnnà ó ẹ máa bọ́ra yín pákó ẹnjẹ́ ọ̀fẹ́ jẹ pákó torí ìrùn gan ti bọ́n pákó ẹbùn kan máa ẹtún bọ́n kan Friday ó ní mo ti jẹ̀yẹ́ sálà náà ẹjẹ́ ọmọ bọ́ra wá pákó ẹjẹ́ ọmọ bọ́ra wá pẹ̀ fún àwa tá a jọ má bò bèrè ń bẹ̀ fún mo kọ́ mẹ́ta àfọ́ ọ̀tá ọlọ́run <laughs> má bò bèrè ń bẹ̀ fún mo ni o pẹ̀ fún ẹ wá wà wọ́n pẹ̀ sẹ́ni ibi tọ́rọ̀ nàìjíríà dárúdé àrífẹ́ fún òmùlò àfihàn díẹ̀ ẹlòmí ìdẹ̀rẹ̀ kìí ṣe pé kò rówó ra àìlàkà kan ẹ wá wo àwọn obìnrin sani kámọ̀ lò fẹ̀fú wọ́n wá rówó ra ẹ̀rí pọ́ lórí ibú lẹ́sù wà lẹ́ olórí ibú lẹ́sù wọ́n máa ń jàlábíà wa agbádá wa gbogbo aṣọ táàbà wọ̀ wọ́n ní ọ̀gbọ̀dọ̀ kọjá àkókò sí ẹ̀kọ́ ti wà ní oṣù mẹ́rin ọwọ́ àmì àwọn ọkùnrin la àwọn ọkùnrin la wá wọ́ sọ́ọ́lẹ̀ wọ́n wá ní káwọn obìnrin káṣọ tí wọ́n kọjá kókósẹ̀ kán máa wọ́ sọ́ọ́lẹ̀ kódà ẹlẹ́ àtọ́ gbójú ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ àní ìsìn bóńbó ìjààbù náà wọ̀ ìjààbù ọ̀wà fún òkè yóò wà ní mo ti fi sí fọ́ọ̀kì gbá <laughs> ṣé sí fọ́ọ̀kì wọn ni òbí gbá

pé lórí àwọn tí lò jáàbù náà àfàwọn díẹ̀ tọ́lọ́ bá gbà mú aṣọ tí wọ́n ń fò òkè àwọn atọ́wá ní káṣọ wọ́n fò òkè díẹ̀ ní wa ló ṣe súnà yẹn tẹ́ ẹ bá ẹ lọ sáwọn mọ́sálásí náà ibi tábà ti di mùsùlùmí nù ẹ lọ àwọn nìka yẹn lọ àwọn súnà wà lóde súnà ọmọ pé kọ́mọ̀rí èèyàn ti pé mo tàkà pé èèyàn jó gbéraga ẹ̀mí kan dẹ̀ ní kí n fọ́ àfáà yẹn létí mo tó wá rò pé bẹ́ẹ̀ ma lè di tọ́ọ̀gì báyìí èèyàn parọ́ bá nà bí wàláì ó dẹ̀ wàwọ̀ ìtàkà láǹbẹ̀lẹ̀ àrọ̀ bí yá bí àlìfòsàhà ọgbọ́lárúbáwá ẹni tí mo sọ ìmọ̀gé àdùsù ọmọ ẹni ọwọ́ wà ní àwọn bàbọ̀ ọmọ ẹni so òun náà wà ní àwọn tán fún lọ́rọ̀ fàbọ̀ òsì ọmọ kéwù ó ń sọ lárúbáwá ọmọ akéwò kẹ̀kẹ́ wá bá tún sí Yorùbá ó ní báwọn súnà pọ̀ ní súnà ọmọ wá rò pé á ah, kò lè náwó wọ́n ọlọ́rọ̀ sọ ni ṣùgbọ́n ọgbà fẹ́ǹdì ọ̀rọ̀ rẹ̀ ọgbà ọ̀rọ̀ ẹ̀ níwọ̀n bá wò ṣùgbọ́n di kan wá lè mọ̀ pé ọmọ kí ẹ máa wọ bóyá ó rò pá wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé wọn wọn ọmọ kéwú nígbà tí kéwú wá kó kéwú ara tiẹ̀ náà wà balẹ̀. ní yóò sọ wà lé wọn hajjan mi ìgbà ní sọ ọmọ kan bá tú ó ní kan bá bẹ̀ láyé mọ́ á rẹ̀ ó nírú aṣọ táwa jẹ́ ń wọ̀ lónìí táwọn wọ sọ ńlẹ̀ ànàbí ọ̀bá wọrú ẹ̀ á wà láì olè lára mi pé ẹ́ ó ti ń parọ́ bá nàbí á ó wá dàbí kéèkì pé ọlọ́run wà láì àlàhàlì ọlọ́run ìdò ìṣubú sẹ́gbẹ̀ kí wọ́n àwọn wọ̀ wà láyé <laughs> kí wọ́n rú bẹ láyé irú àlàmúdára ká ifá yà ah, kí irú àwọn àfa àbáwọn náà pọ̀ nù ayé àwọn tó jẹ́ àfa àrùjálà jíjẹ àwọn àfa àtàn fi kéwù jẹun gan mélòó nù wọn ní ìfẹ́ súnà yẹn ẹ wá lọ wo jẹ̀lì bàbá àwọn ẹlẹ́ àwọn yóò fò òkè àfa àtàn ní kàtọ́ tiẹ̀ òfò òkè yóò mọ̀ sí gíní yóò mọ̀ wọlé esu <laughs> ní àwọn ọkùnrin tó ní ká lò bẹ̀ fúùmù àrùwò rà tàbá rówó rà àlàkàkùn àwọn obìnrin tó wá ní kánmọ́lù ẹ wá wo bá dánwò sí báàrin àwọn obìnrin ṣùgbọ́n mo tó ń sọ fún yín o àwọn tó ń lo pẹ̀fúùmù jù àwọn obìnrin kí lápò àwọn obìnrin aṣẹ́wó torí náà ní obìnrin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ní ọlọ́run wọn àrán yín kẹ́ máa lo pẹ̀fúùmù jáde o gbogbo obìnrin tó bá ti ń lo pẹ̀fúùmù jáde ànábì lọ́lọ́ ò ní gbàrún rẹ̀ o hátà pẹ̀gìtẹ́sílá ekuti sáálà ámìnà lìjànà àná irun rẹ̀ ò ní jáfẹ́wọ́ bá lọ́dọ̀ ọlọ́run tí yóò fún ọ náà léèwẹ̀ lọ

ṣẹ̀rí àti wá gbọ́yé pé pàfúùmù ni ó bèbí kéde o ara wọ́n wá ní kọ́ lọ wẹ̀ tí ọpọlọ rẹ̀ wá kú débi bọ́ọ̀mọ̀ pé tó bá fi lè mú lọ wẹ̀ ara irú aṣọ nǹkan ni ó fẹ́ kéde o nǹkan ni ó tọwọ́ jáde àwọn àfáà wá sàlàyé pé tíró obìnrin yẹ tó bá ti wá wẹ̀ tán aṣọ tó fi pàfúùmù sí òun kò ní wọrú aṣọ yẹn jáde o mo rò pé ó yà bí òye àáfàá ní tó ọ̀dọ̀ ọlọ́run lásálọ́wọ́ wàílàlọ́ ìlmùsítàkà anìlìbàkó wàlọ́rẹ̀ fil àárọ̀s wà hàfàláàtì nìfà kọbílà kòrò oje jẹmọ́ àríkà bá dé mo fẹ́ ká farabalẹ̀ àdẹ̀wò tí ń dàrin àwọn alùsù mẹ́mẹ́ ẹjẹ́ abára wa tòdodo ọ̀rọ̀ àfà lọ́dọ̀ ọlọ́run la kígbe lọ ọ̀ntọ́ aláwì complain àfà nífẹ̀ẹ́ nínú àdẹ̀wò tó òun ni bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àwọn èèyàn tí wọ́n lo àwọn nǹkan olóore dìbò àwọn nǹkan oríṣiríṣi yedeyede tí ó mú òórùn pẹ̀fúmù náà wá níbi àwọn wedding níbi àwọn kí la pè wedding nìfà àtàwọn ànáwó táwọn obìnrin ṣe irú ẹ̀ náà nílé mi nígbà wọn bá ọmọ gbogbo ojú ìyá ọmọ ni ó ti gbogbo aṣọ ìyá ọmọ pàfúmù ọmọ já kẹ́kẹ́ báàgì ìyá ọmọ fẹ̀fáwò bèèrè mẹ́gbẹ̀ báàgì kí báàgì tàbí máa gba owó lóde gbogbo báàgì pàfúmù ọmọ ṣe fẹ́ kán bẹ̀ sítọ́kì pẹ̀fúmù gílọ́ọ̀fù pẹ̀fúmù afá afá aládàwó ìkó ti pọ̀ láàrin àwọn obìnrin òun kọ́bílà kùrú jì yìí nà síwájú ká tó jáde tọ́sọ pé ìyàwó la fẹ́ pé ètò àdáwò ti láàrin àwọn alùsùn náà ọ̀pọ̀lọpọ̀ wa náà lè ká ìwà òjò nìka ẹni ọlọ́mọ ọlọ́mọ bí ọ̀jẹ́ mi èmi ó gùn kí nìka gbogbo ọmọ tó ọba fún mi ti padà sí wà láì mò ń wo ta ló ń tọ̀ ẹni tí mo rí pé mi àti ẹ lè fẹ́ ní clashes tí màá máa bẹ̀rù kí n mọ́ sórí ibú lára ọlọ́run ti mọ́ wọn sọ́dọ̀ mi ní bàbá mi ní ìyá wà láì mi ìmọ̀ta ló ń tọ̀ láyé mi ìmọ̀ ọmọ mi ọ̀fẹ́ ẹsẹ̀ ní káì ọ wà ní ká máa ṣe ládàrà dáńsì ká máa ṣe tìrírí kódà kọjá kọ́ máa of ẹ̀sẹ̀ ọmọ mi à ọlọ́mọ bí ọ̀sá jẹ́ nílé ogun o wọ́n sì jẹ́ dídákúdá o kí ni ní lónìí tí gbogbo ní káà tiwa náà dàbí àwọn ọ̀tá ọlọ́run tí ní wa náà di siriri. sáà sáà wá ìyì náà ni sáà kí gbogbo ayé ọmọ kò ti náà ni ṣé ìyọnú ayé là ń wá ni àbí ìyọnú ọlọ́run tó wáyé tó má lùjẹ́ náà nìkan wá ní báwa náà ṣe nìkan lónìí ìyàwó wọ wedding gown èyí àwọn ọ̀wọ́ ẹni ga aṣọ tí yàwó wọ̀ kìí ṣe àlè ìjáàbù aṣọ́rì ẹ̀yìn àjẹwò bá àríwá wà láì èmi ọmọ pariwo tèmi mọ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mọ̀jẹ̀rú àdẹ̀wò yẹn ọlọ́mọ bì ọ gbogbo àrọ́mọdọ́mọtọ́ bá fún mi lóbi ọlọ́run ṣé wọ́n lẹ́lẹ́ àásùn náà ní ọlọ́run mọ́sàn wọ́n lẹ́jọ́ ọmọ wọn tọ́ tako àṣẹ tó gbọ́ mọ́ obìnrin tó bá fúnmi ọlọ́ ìjáàbù tó bá ṣẹ̀rí àwọn ọjọ́ wọn máa wọ̀ wọ́n ṣe nìkáyò wọ́n ṣe ọmọ ogun máa ṣe mọ́jẹ̀ wọ́n wọ̀ jáàbù mọ́jẹ̀ wọ́n wọ̀ jáàbù tí ó mọ́jẹ̀ kí wọ́n wọ̀ jáàbù tí wọ́n máa lórí social media àtẹ̀wò ní tiwa náà kí sọ́lọ̀ làwọ́ ẹ̀yẹ̀ náà ni àbẹ́yẹ̀ kí ló dé àfáà nínú kọ́bílà ti pé kọ́bílà kùrú jì hìnà kọ́bílà kan tó wá sọ̀rọ̀ bá ti pè ìyàwó bóde o ẹ bá ti pè yọ ọlọ́mọ o pàfúùmù ti gbogbo agbo gbogbo àwọn ẹ̀fẹ́ sí àwọn christians náà mú wọnú wedding lónìí fojú wo mi pé àwọn ni kò sínú àṣà Yorùbá gan ọ̀dọ̀ àwọn kèfèrí ebi ọ̀rọ̀ wípé domi ibi òbí wà convinced pé ẹ fẹ́ pé ìyàwó bóde jọ nìka wọn kan kan náà ebe bá rẹrú ìjà Nwa lai ẹ̀fọ́ bó láti àwọn kírísítẹ́ǹsì náà gbogbo dèdèrè yẹn kò sí inú nìka ilẹ̀ Yorùbá ko si nínú kiri kiri àwọn ọmọ tí wọ́n sì rílẹ̀ wọ́n pọ̀ bí àwọn dèdè ẹ̀dà láti lé ṣùgbọ́n báyìí wọ́n tẹ̀lé yàwó bójú agbo tọ́lá ti wá tẹ̀lé yàwó bójú agbo wọ́n mọ̀ sí gbogbo àwọn ọmọ ọyẹ kẹ́yìn náà máa lùlù kẹ́ẹ̀kọ́ tán èmi ò gbó mo ti ń jẹ nìka ìkì ní èsè ó ti lé tá a sì yà tí mo ti ń lọ nìka ìsúná àti secondary school 1998 ni mo kúrò ní ẹlẹ́ta high school ní secondary school wọn láì àti secondary school àti máa tẹ̀lé àwọn àfọ àwa lọ́nà ká ìsún náà táàsì bíbí nìka ìfẹ́ máa rí láti bí òfà táàsì yà kó tó wá di ọ̀nì recent time wa tọ́wá ti pé nìka ìwà ti pé ẹ̀fẹ́ pé ìyàwó ẹ̀mọ̀ wa ẹ̀mọ̀ pàápàá yedeyede òkò báyìí àwọn ìran tàbá rújú ẹ̀wà pé ìyàwó wọn kọ̀ọ̀kan wọn kéékèèké kan wọ́n tó mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún

àmọ́ ah, wọ́n mọ̀ mẹ́rin wọ́n mara ṣídì ní fámílì ibi tí ń bá gbó sí àwọn èèyàn mọ́mọ́ sí ààbò mi ibi ń bá wà kọ̀ǹfẹ́ pé tọ́lọ̀ àtànàbí sọ̀rọ̀ ìbù ah, ń jọ́ sí bàbá mi ń bẹ láyé bàbá mi mọ̀ mi ìjọ mo fẹ́ ṣe nìka yìí bàbá mi ń bẹ láyé bàbá mi nìka ní mo ti fẹ́ kó líre àmọ́ mc rè ẹn tó mc ọmọ ìyá mi tá a University of Ìlọrin ni ó sì bẹ láyàjọ wà malam lukman tọ́láhà ọbẹ̀ láyé àwọn wa ní ìrọ̀lọ́ nígbà yẹn ẹni tí ó fi lẹ́tọ̀ rẹ̀ dr sojiri asara bilal lóru ní ilé gbàgbé àwọn ni wọ́n ti lẹ́tọ̀ ìkùtùbà dọ́tọ̀ wọn wá ẹni tí ó fi kíní kan rẹ̀ gbogbo ẹ̀ láti jọ́jọ́ bá mi gẹ́gẹ́ láyé rẹ̀ ṣe ń sáà fara sí ìfẹ́ dùn kálá ń láì ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa àdúró déédéé ilà níjọ́ ọ̀nẹ̀káì wọ́n ti lo pàfóòmù lọ ìjáàbù tí wọ́n wọ̀ ọ̀dẹ̀ ìjáàbù ṣẹ́rẹ̀rẹ̀ ìjáàbù sàtúkọ́sẹ́ sí gbogbo ẹ̀ ìjáàbù tí ó lẹ̀ pamọ́ wọn láwa ìjáàbù sí rẹ́rẹ́ ìyàwó pọ̀ bá tó lo nìkọ́ọ̀bù èyí tó bá lo nìkọ́ọ̀bù ọ̀tọ̀tọ̀ láwọn èjì olóde kọ́ọ̀bù tí ó lò lẹ́ta èyí tó bá ti olóde kọ́ọ̀bù jọ ìyàwó kan yóò ti ọgbogbo ojú méjì ilẹ̀ ẹ̀rí kó tilẹ̀ ojú onígbé kílẹ̀ wò dé bẹ́ẹ̀ àánà kọmọlà ánàkùnmọ̀lá kí làwọn òde bẹ́ẹ̀ kọ̀ kìí ṣe pa ara júmọ̀ sábà pé ìyàwó wà áwò títí wà bí àwòrán títí wa àrí àtìyá rẹ̀ ju gbogbo àwọn àbẹ̀wò wa ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn tiwa náà náà kálukọ́ ọlọ́run wà láìyọ̀nú ọlọ́ọ̀lọ́lá jùjẹ̀ náà òun ló sì ní náà kìí ṣe sí àríwígbé ẹ kírísítẹ́nì ní nǹkan àwa náà ṣe mọ́lọ̀nìká ẹnìkan bí wọ́n ṣe fẹ́rẹ̀ lẹ́ni náà ṣe fẹ́ mọ́ tọ́ka àwa ẹ̀yìn àfà kí lọ́lọ́run fẹ́ ń táwọn èèyàn wá ń pọ́ ìtùtùmí káwa pé ẹni bẹ̀rẹ̀ ló ṣé àbú lágbájá wúwo lágbájá pé wọ́n sáà lùsùn náà níjọ ọ̀dẹ̀ kọ́ ọmọ wọn gan tó ọba aláṣọ tó wọn náà wọ̀ aṣọ yẹn gan ní kó sẹ́ sí tó ọba nígbà wọn pè àwọn ọmọ kéékèèké wọ́n wá pọ̀ wọ́n wá ń tafà wọ́n ń tàbọn wọ́n ń ta yedeyede sẹ́wàá sọ pé àwọn ilé ìṣe alùsùn náà máa ń ní ọ̀rọ̀ dojú dàbí òdojú ọwọ́ àti alùsùn náà versus <laughs> alùsùn náà celebration ọlọ́run ṣàánú wa ẹ̀yin obe àáfàá ni ó dùn wá gan pé gbogbo ìnáwó àwọn obe àwọn àfàlásù mẹ́fà wọ́n ti lo pàfúmù lọ kọ́bílá kòrújì síwájú kan tó gbóòdè wà sí ìmọ̀lù ábìlà àtòrọ̀ záàtù rọ̀ wá yìí àáfàá nífẹ̀ẹ́ wa máa tí ó tẹ̀lẹ̀ gbogbo àwọn nǹkan olóòórùn dídùn tá láwọn obìnrin àwọn pàfúmù olóòórùn dídùn yìí wọ́n ti wá lò wọ́n tọ́jẹ́ pé la ilaha illallah àwọn òórùn táwọn nǹkan yìí tí wọ́n ní òórùn yẹn wọ́n máa fọ́ta ní pẹ̀lú àrùnwáyì àwọn fragrance àwọn òórùn tó dáa tó ní yọ́ wà fọ́ká sílẹ̀ tẹ́ ti lè rí wọn nínú ọjà báyìí òórùn pàfúmù lẹ́mọ̀ gbọ́ nù ọjà àwọn ìyá ń gbàgbé àwọn ìyá ní alẹ́sẹ̀ lọ́yẹ́ àwọn ìyá lórí pamẹ́mù àwọn ìyá ní géètì àwọn ẹ̀yà lágbègbè àwọn ẹ̀yà ní ui àwọn bíṣẹ́bì mọ̀ bá dànù nílùú tiẹ̀ náà ọmọ àwọn ọjà pọ́pọ́ flat àti gbogbo àwọn kìnní kankankan tàbí báwọn èèyàn ti máa ń lo pàfúùmù àáfàá ní gbogbo àwọn pàfúùmù wọn yóò di tọrọ mọ́ kálé kódà tí tó ní wà mọ̀tútà máa á sì lè ti là àwọn ibi tó jẹ́ pé àfọkùnrin àfọbìnrin ní máa ń pàdé bẹ̀ gan irú ẹ̀ ní àwọn bọ́lẹ́tì máa ra gbogbo àwọn aṣọ kankan boutique àwọn obìnrin tí wọ́n ra ogun àwọn eateries àwọn eateries sẹ́ẹ̀pọ̀ pé àtòkèrè máa pàdé bẹ́ẹ̀ wọn àwọn aid àtàwọn ẹ̀tún yàgbé láwọn èbò gbogbo ẹ̀sà ti máa ra nǹkan ibùdó lórí pharmacy abẹ́rẹ́ ogun gbogbo àwọn tó jẹ́ pé ọkùnrin àtòbí ní máa pàdé bẹ́ẹ̀ ẹ̀tún máa gbóòórùn kéré o pàfúùmù yìí lára àwọn obìnrin a ni ni ẹ̀sìn sọ̀rọ̀ bùkíkì ẹ̀ sọ̀rọ̀ ìtù nìkan wà láìsí èdè mọ́sálásí ẹ tún sọ̀rọ̀ nìkan téèdé ìdí téèdé kí gbogbo ọ̀dọ̀ nukọ́lẹ̀ mi lọ ájí ẹ̀kan mọ́ lọ ájí etí bẹ́lọ̀ tó wùlù fún wà láì ní ọlọ́rọ̀ yìí wà láì ní ọlọ́rọ̀ yìí mi ò tiwa kí dẹ́ni ájì tí máa ṣe tí máa ájì ìtọ́ òbí kí lọ máa ṣe lọ́ọ̀ lọ́dọ̀ ọdún kí má nìmi ọmọ alẹ́kọ́ kí sì jàbá mi ọmọ alẹ́kọ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ gbogbo wa náà so ìbá sọ pé àtà àti èdè ájì ṣùgbọ́n ẹ̀kan bọ́ lọ iṣẹ́ tí ò tó ju wa kéèyàn náà mọ́gbé kéde o ká mọ́ ẹ̀gbà jírè ṣùgbọ́n àbúrò mi ní ìná ẹ̀gà bọ́yá ájì tó ń lọ gan kan gbọ́ iye kí ló tó lọ sí ní ájì o fẹ̀lìtì ṣùgbọ́n à ìbáwọn obè ẹni ọlọ́run tẹ́yìn bá dé kàbà àwọn security obè kan bẹ nínú kàbà wà láìwọ́ lò full hijab alẹ́ hijabu ṣẹ̀rẹ̀ àwọn kan bẹ tí orí fẹ́ gàtọ́ fọ́gbàdì ẹ̀ lè rí nǹkan kan lára wà láì afọlágbáwá pẹ̀lú wọn dẹ̀ ní adam ó lè free pẹ̀lú wọn ọmọ bá wọn ṣe bí dèdè rẹ̀ lẹ́yìn pé wọ̀fà yìí nàtọ́ nípò kìnnìkan lágbáwá tí òmìnira ìgbú kan lọ tí wọ́n ó fi gáìdì ẹ̀ á ah! àwọn ilé ìmọ̀ gbogbo ara wọn wọ́n bò ní security bẹ̀ ni wọ́n nínú kàbọ̀ ọlọ́run fẹ́gbẹ́ wọn káàdì bèbí ní káwọn obìnrin ọgbà wọn mọ̀ gẹ̀ẹ́sì ọgbà míì èèyàn lè tìǹà sọ́lọ já sọ́dọ̀ wọn wọ́n tó gáìdì ẹ pé yàrá jíṣẹ́ ara kó tó gáìdì ẹ pé ẹgbàdí ẹgbàdí inú mi máa ń dò àpàlẹ̀ ah, káwọn security Nàìjíríà náà gbogbo ojú ọwọ́ ẹ̀ lérí nínú àwọn tó ń

bọ́lọ́ sì wáyá ọwọ́ kọ lọ látùlùkọ́ dìrì ní àmà yóò tọrọ pàfúùmù láwọn olùlọ̀mọ̀lọ́nà wàkọ́díjá àti ṣẹ́rí àtù bí a nà fi bá nífà máa ń bọ̀ àárọ̀ láwọ́lówù wà kọ́ fi yàrá ẹ̀kùnmù mọ́ wá dé ọwọ́ parí afẹ́ parí báyìí torí pé báàbù mẹ́rin láàmù lọ́sẹ̀ ti bọ̀ àfáàní ẹlòmí àwọn olùgbà ah, gbẹ̀dẹ̀ àwa lè báyìí wọ̀nà sófin ò pé kó fi ọmọ ọrùn ni ẹgbẹ́ wa ṣàlàyé lọ́wọ́ pariwo àáfàá ni wàkọ́díjá ápì ṣẹ̀ríà tọ́lá jù sí bẹ lórí ẹni o ṣẹ̀ríà ìsìláàmù ti wá wá pé bí anna bíbà nìfà pé obìnrin tó bá wá fẹ́ lo pẹ̀fún máa bọ̀ àárọ̀ láónù wákọ̀ fíyà rí yọ̀lù pàfúùmù obìnrin ó lè ní kọ́lọ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ ní fragrance kò gbọ́dọ̀ ní fade kò gbọ́dọ̀ lóòrùn sẹ́rọ̀ pé pàfúùmù obìnrin wípé bọ́lọ̀ ń ṣe lóbi obìnrin náà máa ń làágùn ó lè fi sábíyá yọ ọmọ pé nǹkan wà tọ́lá bá sọ white lọ bá wọ̀ lápẹ̀rẹ̀ tẹ́ bá fi kàn yóò ṣe pé kọlọ red ni kọlọ blue ni kọlọ purple ni ó lè ní àwọ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ lóòrùn ṣèbá sọ pé wọ̀ náà sàbẹ́ ẹ̀já tí ò ní kọ́lọ̀ ni ẹ̀dá mi lóhùn ìjà àbùkàn kìí ṣe kọ́lọ̀ kan làwọn obìnrin máa ń wọ àwọn tí wọ́n bláàkì wà náà ìyẹn lọ́pọ̀ àwọn oní blue deep blue bẹ purple bẹ brown lo kọ́lọ̀ míì náà ìjà àbù obìnrin kọ́fì àrí èkó ibi táwọn ládé kò gbọ́dọ̀ lóhùn ètò mẹ́lẹ̀ lùbóde o tẹ́ ẹ bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ gbóòrùn kankan torí tíṣẹ̀rí ọ̀fẹ́ gan ni pé kẹ́ tó tó obìnrin wò lẹ́ẹ̀kejì ní ṣẹ̀rí àti lópin tí ọba bojú kò gbọ́dọ̀ tó lẹ́ẹ̀dì obìnrin tí ọba ní glove kò gbọ́dọ̀ kankan sí ìkànnà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn omi ẹ̀ẹ́dì wà láwájú ọlọ́run lóbi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ omi ẹlòmí ọmọ ọ wà ní kan tí mo náà tí mo gbọ́ fídíò jẹ́mọ̀ kí wọ́n dì èmi àti fásù Abdullahi Abdullahi blame abúbọ̀rọ̀ yìí èmi àti wọ́n náà ṣe rúkẹ́ àkẹ́ ìmọ̀kọ́ bẹ́ẹ̀ kọ́ tẹ́lẹ̀ ní ìkẹ́ tó kọ́ mọ́ ìtìmọ̀kọ́ pé yóò ti kò jù èmi àti wọ́n ìjọsìn wọn lẹ́yìn oge pọ̀ pe ìdáàbò fashion tó ọba láwọn ọmọ ẹgbẹ́ pé mùsùlùmí ụtọ lóòótọ́ ọkẹ̀ ló káàbù ó advanced spiritual problem ṣùgbọ́n jẹ̀rọ ní ìdàlámù pọ̀ kí ló fà gbogbo tó wọ́n kan ṣe tẹ́lẹ̀ ìjọba jẹ̀rọ ó ń òní lóko àjẹ̀rọ bá jó ọkọrin àjẹsọ́mọ̀ ṣùgbọ́n wọ́n tọ́bá lọ́mọ tìláwà fúnra ní ọmọ tàbí ọmọ kàmúlùkù lálẹ́ òní jímọ̀ bí olùsọ káàfì mọ̀ wà ní ìsìn alhamdulillah àwọn àtúkàtí wa ọmọ kàkáàfì jọ jímọ̀ tó ọba ti fẹ́ tó máa mú wèrè òde lóko mọ́ ọ̀tà kóra wọn ṣùgbọ́n bá ẹni ọlọ́run lọ fẹ́ jẹ́jẹ́ ni ọlọ́run àǹjẹ̀nú alábúrò ọmọ sáfọ́ pé ọ̀fẹ́ kan sọ́mọ́ tó fi lè àtàkì ẹ̀ ṣùgbọ́n ọfẹ́ jẹ́ ni ọlọ́run díẹ̀ bíi thirty percent

ó sì lè líìdì sínú kéde o àdánwò sínú tá à ń sọ yìí àfáà nínú alùlọ àtàálá allah yamukutana à ń bẹ lọ́nkọ́lọ́ mọ́bìnú sí wa o ẹ̀jẹ̀ àtàmì wà á ń láàyò àkídà sọ̀lì wà sọ̀lì á bìfẹ́ìlì sùfàhà wa kọ́ mọ́gbà wa mú àwa tá a jẹ́ ní eré lọ́kùnrin àtàwọn ẹni pẹ̀lú báwọn òpònú àwọn òmùgọ̀ nínú wa lọ́kùnrin ìlú bẹ ṣe o ẹ sàmí ni wà ń jẹ́ bí àjẹmí ìlàsìrò ọ̀fẹ́ ilé mọ̀sẹ̀kì ibi ọ̀pá ní ṣìlọ àáfà ní kọ́lọ̀ wà gbogbo wa lè wa náà níbi akù gbogbo o wàhálà dìyàn gbé wàhálà ebi ń pa wá ọ̀tọ̀lẹ̀ tí corruption fà ọ̀tọ̀lẹ̀ yìí táwọn alágbára ayé tán fẹ́ wà àgbùmọ̀ ní nàìjíríà fà ṣùgbẹ́ ìfẹ́fẹ́ tiwa náà fa ọmọ bẹ̀rù ẹjẹ́ asọ̀rọ̀ afẹ́fẹ́ fẹ́ wá rí wà fún torí àárín èmi fẹ́ẹ̀rọ mi tó bá já sí wípé pàfúùmù tó lóòrùn pàfúùmù tó ní kí mo pè obè lè lò fẹ́ẹ̀fẹ́ gbọ́ bí ó ti lò ẹ̀ dáhùn obìnrin tó bá ń ṣe nǹkan oṣù àbòsẹ́sẹ̀ bímọ ẹ̀jẹ̀ obì ẹ̀rí pé ẹ̀jẹ̀ oṣù dámọ̀n aṣọ àdọ̀lù yóò rọ̀pù ẹ̀jẹ̀ kan ni tó máa ń fẹ́ dúdú tá a ti mọ̀ àwọn àfáà lẹ́jẹ̀ nǹkan oṣù ọmọ ní rọ ìhà tó kẹrì àtọ̀ rọ ìhà tó ó máa ń ní bad odor òun ẹsẹ̀ fragrance ó máa ń ní òórùn òwú lóbi jẹ́kú tó bí bá ti menstruation gbà mí tọ́ ọba fún ọmọ obìnrin tí ọ tó bá jẹ́rú àkọ́tọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ menstruation tí wọ́n tí ìmọ̀ ètò ìmọ̀ tó tó o lè máa gbóòrùn àbòbí tó bá ya ọmọ àbí wọ́n bá jáde pé ìyàwó rẹ̀ ni ó fìrì sí ọ o lè máa dọ́gbọ́n gbóòrùn díẹ̀díẹ̀ ọ wà nù tí sẹ̀rí àṣẹ ní ẹmọ́ sùn ó bẹ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù torí pé ẹ̀jẹ̀ ti ń jáde lára kúlìwúwà àzà kúlìwúwà ìtumọ̀ méjì làwọn àfáàfọ́ ìnira ni ìlọ jẹ́ menstrual pain menstrual killer pain ìnira ni ìtumọ̀ kejì ẹ̀gbẹ́ni kí ni ìtumọ̀ kejì náà máa omi tó bá wá ń ṣe nǹkan oṣù ẹ̀ máa kọ́ àdíìsì bẹ lórí ẹ̀ ní o sánàbí sàṣàlà tó ń kọ́ obìnrin tó ayé pé kọ̀ ń gbọ́ ilé ìyàwó ànábì lọ padà kọ́ omi tó bá ń ṣe nǹkan oṣù lè lo pẹ̀fún olóòórùn kìí ṣe pé yọ wà fẹ́ sára aṣọ rẹ̀ ojú ara ní olù jama ìgbò ní olù sí o lè fi sí bí pad àwọn pad táwọn obìnrin máa ń lò yọ wà ti bò ẹ̀rì pé mi lélò tó mi bá kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí ṣe máa gbóòrò ẹ̀ dáhùn ẹ̀ lè gbóòrò rárá torí pé ojú ara ló fi sí ó ti wọnú ara ẹ̀ lọ́wọ́n bá mi ó tó ti wọ àwọn ọ̀dáwé àwọn ọ̀dáwé à èyí ò láti neutralize òórùn tó lè jáde so ẹ̀rì pé wà ní owó ti ayàtọ̀ tí o ní àǹfi sásọ àǹfi sí stocking glove báàgì ìjáàbù àti bẹ́ẹ̀ lọ so irú àárín aráàdì ìsìnkú ọdún ilé lò tí ó fi sójú ààrẹ tó bá ń ṣe nǹkan oṣù àbí ẹ̀jẹ̀ ìbímọ torí àwọn òórùn táwọn nǹkan yẹn lè ní

gbogbo àwọn ọmọ tí wọ́n jí kó ọlọ́run dìde bá ní jẹ́ kán rí létí àwọn ọmọ yìí àwọn olùkọ́ tí fàlàwà bá ń sọ̀rọ̀ yìí náà so gbogbo àwọn olùkọ́ tó jí kó ọlọ́dẹ wọ́n jẹ́ létí wọn ó jẹ́ wọ́n já wa náà gbé ó jẹ́ wọ́n jí àwọn ẹgbẹ́ tí mo lábẹ́ jẹ́ tí mi lọ ránṣọ́ọ̀mù àrùn ó jẹ́ tí látàbọ̀ wá ránṣọ́ọ̀mù kan kì ọlọ́ba ní tó lé lè ṣe sànù wa ọlọ́ subhanakallah alhamdulilayi ashadu an la ilaha illa anta salamu alaykum wa rahmatullahi وبركاته